ẹ kú dédé wòyí ní gbogbo ibikíbi tí ẹ láǹfààní láti máa wo tẹlifíṣàn Orísun ìròyìn mẹ́wàá olóńdé sí ojú ìwòran yín ṣògo rẹ̀ nìkejì Àbíọ́nà ló ń tọ́pọ̀ ìròyìn ìròyìn ọ̀rẹ́ bá ti máa mú fún wa lẹ́sẹsẹ. nínú ìròyìn eré ìdárayá wa lónìí ẹ jẹ́ kí a lọ pàdé aṣojúkọ ìròyìn tẹlifíṣàn Orísun ẹwà bùnmi akínúbi tó ní àwọn àtúpalẹ̀ ìròyìn eré ìdárayá lọ́lọ́kan-ò-jọ̀kan lọ́wọ́ Ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ti pinnu láti sún àkókò èyí tí agbábọ́ọ̀lù ọmọ ẹgbẹ́ náà Dejan Lovren tọwọ́ bọ̀wé láti lò nínú ẹgbẹ́ náà síwájú sí i títí di ọdún 2022. Agbábọ́ọ̀lù Dejan Lawrence ni ó ṣì ní ọdún kan sí i láti lò nínú ẹgbẹ́ Liverpool gẹ́gẹ́ bí àdéhùn tí ẹgbẹ́ náà ní pẹ̀lú rẹ̀ àmọ́ ẹgbẹ́ náà ti pinnu láti jẹ́ kí agbábọ́ọ̀lù Dejan dúró sí ẹgbẹ́ náà fún ọdún méjì mìíràn sí i. Agbábọ́ọ̀lù Lovren ni ó ti gbá bọ́ọ̀lù ọ̀pọ̀lọpọ̀ ìgbà èyí tó lé ní ọgọ́rùn-ún fún ẹgbẹ́ Liverpool láti ìgbà tó ti darapọ̀ mọ́ wọn ní Southampton ní ọdún 2014. Ẹ̀wẹ̀, agbábọ́ọ̀lù náà èyí tó jẹ́ ọmọ ọdún mọ́kànlélọ́gbọ̀n ni ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà àti gòkè dáradára sí nù nínú ẹgbẹ́ náà látàrí wípé ẹgbẹ́ náà fẹ́ agbábọ́ọ̀lù Virgil van Dijk, Joe Gomez àti Joe Matip láti gbá bọ́ọ̀lù ti àárín ìyẹn central defence àmọ́ agbábọ́ọ̀lù Lovren ṣe àlàyé wípé òun ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù o tí òun sì tún ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbáradì ní ilé òun àti wípé òun ní ìrètí wípé inú òun yóò padà dùn délẹ̀ nítorí wípé ara òun pé òun kò sì fi ara pa rárá àti wípé ní ìkẹyìn látàrí bí wọ́n ṣe sún àkókò òun sí nínú ẹgbẹ́ náà ìhòòhùn yóò múra gidigidi tí òun àti àwọn ọmọ ẹgbẹ́ náà yóò sì ṣe orí ní gbogbo eré ìdíje tí wọ́n bá kópa nínú rẹ̀. ẹwà bùnmi akínúbì fún Orísun tẹlifíṣàn. ẹ káàbọ̀ padà àwọn ènìyàn tí ó jẹ́ olólùfẹ́ ọlọ́wọ́ idán aṣaralóge ní ọ̀nà ọ̀tọ̀ eléyìí tí àwọn ènìyàn ń pè ní Akeem onílògbò tí a tún jẹ́ Akeem effect ló ti sọ wípé ó ń ṣe dáradára nínú iṣẹ́ rẹ̀ àti wípé wọ́n gbóríyìn fún débi wípé wọ́n pè é wípé òun gan ni ẹbọra tó mọ iṣẹ́ yìí ṣe dáadáa ẹ jẹ́ kí a lọ gbọ́ àtúpalẹ̀ ìròyìn ọ̀hún láti ọ̀dọ̀ àṣojúkọ́ ìròyìn tẹlifíṣàn Orísun ẹ̀wà bùnmi akínúbi. ìlú mọ̀ọ́ká aṣaralóge ní ọ̀nà ọ̀tọ̀ akeem onílògbò tí gbogbo ènìyàn mọ̀ sí akeem effect ni àwọn olólùfẹ́ rẹ̀ ti gbóríyìn fún fún iṣẹ́ takuntakun tí ó ń ṣe wípé ọ̀pọ̀ àwọn aṣaralóge lọ́nà ọ̀tọ̀ ló wà nínú iṣẹ́ sinimá ṣùgbọ́n bíi ti akeem ti ń ṣe tirẹ̀ jẹ́ àràǹbarà wọn kò ṣàì mẹ́nuba àkànṣe àtúndá tí ó tún àwọn òṣèré Yorùbá dá sí òyìnbó tòun ti àwọn mìíràn bẹ́ẹ̀ nínú iṣẹ́ sinimá ẹ wo díẹ̀ níbẹ̀. What else do you want me to say about this fantastic guy? Akeem Effect. You can see he's trying to change me to Igbo. Mm, and I can never change my person. Lai lai. My name is Odunlade Adekola. This is how Seun, I mean Ayo Olaiya, Segun Ogungbe, and Hakeem Effect. This is how they want to change my life completely to Oyibo, but they can't change my person. Ó ní bàjẹ́ fún yẹn ní sórí burúkú òyìnbó ló ń sẹ̀gbá yìí. Ìbànújẹ́ ò ní dé báyìí. Akinmefet tí ó ti gba ọ̀pọ̀ àmì ẹ̀yẹ lórí iṣẹ́ rẹ̀ yìí ni ó ti bá ọ̀pọ̀ àwọn òṣèré nílẹ̀ yìí àti lókè òkun ṣe iṣẹ́. Ẹwàbùnmi Akínúbí fún Orísun tẹlifíṣàn. Ẹ káàbọ̀ padà. Àwọn ènìyàn ní agbègbè Mẹran ti ń gbóríyìn fún àjọ tó ń kólẹ̀ kó ìdọ̀tí ní agbègbè náà látàrí bí wọ́n ti pa kétí tí wọ́n sì wá láti wá kó àwọn ìdọ̀tí èyí tí ó ti fẹ́ sọ agbègbè náà di àtàn nínú ọ̀sẹ̀ yìí jẹ́ kí a lọ gbọ́ àtúpalẹ̀ ìròyìn ọ̀hún lẹ́nu àṣojúkọ̀ròyìn tẹlifíṣàn Orísun. Àtúnṣe tòun ti kíkó àwọn ìdọ̀tí ojú ọ̀nà agbègbè mẹ́ran ni ó ti bẹ̀rẹ̀ sí ní wáyé látàrí òye tẹlifíṣàn Orísun lásìkò tí aṣojúkọ ìròyìn tẹlifíṣàn náà kọjá níbẹ̀ bí a kò bá gbàgbé wípé Ní lọ́ọ́lọ́ yìí ni a mú wá fún wa bí àwọlé àjọ akọ́lẹ̀kódò ti agbègbè náà ti kọ̀ láti kó àwọn ìdọ̀tí ọ̀hún ní èyí tí ó sì ń pọ̀ síi ní àsìkò ìgbà náà, èyí tí ọ̀kan nínú àwọn olùgbé ibẹ̀ tí kò fojú hànde sọ pé ó ti tó ọ̀sẹ̀ méjì tí wọ́n ti wá bá wọn kó ìdọ̀tí náà kẹ́yìn ni, èyí tí ó sì lè fa àrùn búburú pàápàá tí ó sì tún ń bọ̀ wá sí ìgbà láwùjọ àmọ́ ní báyìí iṣẹ́ ti bẹ̀rẹ̀ látàrí bí wọ́n ti ṣe ń kó àwọn ìdọ̀tí ojú ọ̀nà náà kúrò ní ojú ọ̀nà náà báyìí tí àlàáfíà sì ti ń padà jọba ní agbègbè náà. ẹwà bùnmi akínúbì fún Orísun tẹlifíṣàn. ẹ káàbọ̀ padà arákùnrin ọmọ ọdún mọ́kàndínlógójì kan ni ó ti fi ipá bá ọmọ ọdún mẹ́tàlá kan ní àjọṣepọ̀ níbi tí ó sá pamọ́ sí láti yẹra fún òjò winiwini eléyìí tó ń rọ̀ ọwọ́ ṣìnkún àwọn ọlọ́pàá ló ti arákùnrin oníṣòwò kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Abdul Abdul ní ìlú Jos ní ìpínlẹ̀ Plateau lẹ́yìn ìgbà tó ra omi eléyìí tí iye rẹ̀ kò ju ogún náírà péré lọ ní ilé ìtajà ìyá ọmọ náà. arákùnrin Abdul oní ó jẹ́ ẹni tó ti ní ìyàwó sílé tó sì ti bí ọmọ mẹ́fà ní Búkúrú ní ìjọba ìbílẹ̀ Jos. arákùnrin Abdul ṣe àlàyé wípé ní kété tí òun bọ́lẹ̀ lórí ọ̀kadà alùpùpù láti yẹra fún òjò winiwini tó ń rọ̀ ní òun sáya ilé ìtajà kan ní èyí tí ó sì bá ọmọbìnrin ọmọ ọdún mẹ́tàlá nínú ilé ìtajà náà èyí tí òun ra ohun mímu tí iye rẹ̀ kò ju ogún náírà lọ tí òun sì bẹ̀rẹ̀ sí ní bá ọmọ náà sọ̀rọ̀ èyí tí òun gbé ọwọ́ lé e ní èjìká àmọ́ tí ọmọ yìí kò ja òun níyàn tí òun sì dábàá àti bá a lò pọ̀ léyìí tí ọmọ náà sì gbà òun láyè àmọ́ ní kété tí àwọn jọ ní àjọṣepọ̀ tán ni ọmọbìnrin yìí ké sí ìta gbangba wípé òun fi tipátipá báwọn ní àjọṣepọ̀ arákùnrin Abdul tẹ̀síwájú wípé ọmọbìnrin yìí kò ṣe àjèjì sí òun nítorí wípé òun mọ ọmọbìnrin náà dáradára ní àdúgbò náà ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé òun kò fi tipátipá bá a lò pọ̀ wípé àjọmọ àwọn méjèèjì ni àti wípé òun ṣe tán kí ojú òun tó ká wípé èṣù ló yà òun lò aṣojú àwọn ọlọ́pàá fún ọ̀daràn ní ìpínlẹ̀ náà ọ̀gbẹ́ni Edwin Egbenigbèsè ṣe àlàyé fún akọ̀ròyìn wípé arákùnrin afurasí Abdul yìí tí wọ́n ti gbé lọ sí ilé ẹjọ́ yóò sì fi ojú ba ilé ẹjọ́ níwájú adájọ́ J Bakor láìpẹ́ àti láìjìnà. àwọn ènìyàn márùn-ún òun ló ti pàdánù ẹ̀mí wọn tí àwọn ènìyàn méjì mìíràn sì farapa yánnayànna nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ eléyìí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Enugu àjọ tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ náà ló sọ eléyìí di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ búburú yìí ṣẹlẹ̀ ní pópónà Usuka Obolo ní ìlú Enugu èyí tó sì dá ẹ̀mí àwọn ènìyàn légbodò olórí ikọ̀ àjọ tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ náà ìyẹn Ògbónàyà Kálù ṣe àlàyé wípé ìṣẹ̀lẹ̀ ibi yìí ṣẹlẹ̀ ní dédé agogo mẹ́rin ní ìkóríta tí wọ́n pè ní pópó ní ẹ̀gbẹ́ ilé epo Miko èyí tí ọ̀nà náà kì í ṣíwọ́ fún dídá àwọn ọkọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. ọ̀gbẹ́ni Kalu tẹ̀síwájú wípé ní kété tí àwọn ènìyàn pè wọ́n ní àwọn ti dé ibi ìṣẹ̀lẹ̀ náà ní kíákíá ṣùgbọ́n àwọn márùn-ún ti gbẹ́mìí mì tó sì jẹ́ ohun tí ó bani nínú jẹ́. ọ̀gbẹ́ni Kalu fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé awakọ̀ yìí ni ó fẹ́ dojúkọ ọkọ̀ tirẹ́là kan láti gba ọ̀nà mìíràn lẹ́yìn ìgbà tí ó sì yí ọwọ́ mọ́ awakọ̀ náà lọ́wọ́ èyí ló fà á kí ọkọ̀ náà lọ kọlu ọkọ̀ tirẹ́là mìíràn tó sì ṣe ikú pa àwọn ènìyàn márùn-ún lójijì tí àwọn ènìyàn méjì sì fi ara pa yánnayànna ọ̀gbẹ́ni ká ló ṣe àlàyé wípé àwọn méjì tó fi ara pa ni wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tí wọ́n sì ń gba ìtọ́jú lọ́wọ́ nígbà tí wọ́n ti kó òkú àwọn márùn-ún eléyìí tí wọ́n gbé ẹ̀mí mì lọ sí ibi ìgbókùpamọ́sí nílùú ẹ̀yà àlùmọ̀nà. ní báyìí ẹ jẹ́ kí a dánu dúró díẹ̀ nígbà tí a bá lọ tá a bá padà dé ìròyìn sì ń tẹ̀síwájú ẹ máa kú ìkàlẹ̀ lọ́dẹ̀ àmọ́.